mo gbọ́ níbì kan yìí pé ọmọ obìnrin ta bá ṣẹ̀ṣẹ̀ bí. kò sí nínú súnà náà bíi pé ká fárí fún unlike títọ́ ọmọkùnrin tó jẹ́ pé ó wà compulsory láti ṣèwò orí ẹ̀ nígbà tí a bá fẹ́ ṣe àkékọ̀. bẹ́ẹ̀ni a gbọ́ bẹ́ẹ̀ nínú àwọn afáà ńlá sọ bẹ́ẹ̀ but nínú tí ọ̀gọ̀rọ̀ àwọn afáà dúró lórí ni wípé fàánì àdà wípé ká mú kúrò ara ọmọ òpóǹdó yẹn ó ṣẹlẹ̀ ẹ̀gbin yẹn náà ṣẹlẹ̀ sí ọmọbìnrin Ok, the second one wọ́n rí gbọ́ lẹ́nu onímọ̀ kan pé irun alákìípọ̀ tí a sọ pé sallallahu alaihi náà ẹ̀ anábì máa ń kípọ̀ yẹn bóyá bíi tahajud wípé kò sí ìtò mú tó fẹsẹ̀ rinlẹ̀ pé kéèyàn jọ pọ̀ ní pé nǹkan tán rí kà ní pé ó máa ń fi ní mẹ́rin mẹ́rin láì ṣe tashahud ní àárín mẹ́rẹ̀ẹ̀rin yẹn that the first tashahud pé kò kì í ṣe unlike kéèyàn wá mú láti eh, first raka kó wá mú dé ninth raka kó tó ní òun máa break. ife ìyẹn ń kọ́ Ododo òdodo ni onímọ̀ yẹn sọ onye ah. ní ìmọ̀ lórí rẹ̀ lóòótọ́ nta nígbó ni wípé òjíṣẹ́ ńlá ki mẹ́rin bọ̀rọ̀ gidi lótú ki mẹ́rin ní gidi yọwa wá meji méjì yóò wá kẹyọ kan ètò wọ́pọ̀ nínú ìṣesí rẹ̀ nìyẹn yóò gidi gan yóò kìkì mẹ́rin ní ìbọ̀rọ̀ gidi tó tó gùn gan. nípa pé kọ̀bílì o ọ̀bà àdí o. tó o bá ti ṣàlékún nínú bàdí tó o bá ti dínkù kọ̀bílì tó o bá ń ṣe iyèméjì èwo ló fèsì jù ah! ṣé mo ti ṣe kíní àbí mi ti ṣe but téèyàn bá ń ṣe èméjì yẹn gan iye máa ń fi sí àrídájú ju àìrídájú lọ ń gbà míì tó bá jẹ́ pé iye rẹ̀ sì síbì kan ju bì kan lọ kó ṣe bàdì ṣùgbọ́n tó o bá ṣú ọ̀ ṣe kọ̀bìlì náà. Jazakallah khairan. àánú ayé wàhálàkùn sàlámù. àwọn ìbéèrè kan àtẹ tẹ bá wa dáhùn lẹ́yìn kan táwọn èèyàn fẹ́ kẹ́ sí wú àwọn. wàhálàkùn sàlámù sàlámù kan. ẹ jọ nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mo ka ìwé kan tó wá ń sọ̀rọ̀ hadith kan tó ṣàfihàn kóòtù pé probably or even it's all about um, bẹ́ẹ̀ nìkan bìbí wájú bọ̀ ọ́ sùnà tó wá ń sọ̀rọ̀ pé òun rí ọwọ́ asia pé ó ṣe tàtú sọ̀wọ́. so mo wá fẹ́ bèrè pé ṣé tàtú yẹn kẹ́ ẹ ṣàlàyé kó má jẹ́ irú eléyìí tí a máa ń fi làálì ṣe yẹn. rárá ó ṣe làálì sọ̀rọ̀ ni kì í ṣe tàtú wọ́n in translation yẹn ló lè rán o ní kó ṣe ó fi làálì ó fi ṣe pátánì sọ̀rọ̀ ó fi design ọwọ́. Okay. No ẹ jọ mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé àyà yìí tí ó sọ pé ká má ṣe ìjì kọ́líkù láàyè kò kẹwà in conjunction with um, putting relizer on her hair. putting relizer relizer on her head. because I'm kind of confused about that dẹ̀lẹ́dì tí àwọn pé hadith yìí pé ta bá wà confused lórí nǹkan kà ṣe eléyìí tí ọkọ̀ wa bá tọkàn rẹ̀ ò bá balẹ̀ sí rẹ̀ tọkàn rẹ̀ ò bá balẹ̀ sí rẹ̀ láti àmúṣe khalas khalas khalas ẹ̀yìn khalas ẹ̀yìn asalaamualeykum. waaleykum salaam. ẹ jọ ṣé èèyàn lè fi àmọ́ ọ́ tó máa ń fi aṣọ tán máa fi exchange sí um, àbí kúlà àbí báàf bí nǹkan kan yẹn ṣé ọ lè ṣe. kọjá kíma bí kíma. kọjá kíma bí kíma aṣọ yóò seventy thousand ni ah, seven seven seven hundred naira ni eléyìí náà seven hundred naira ni kọjá kíma bí kíma. ọlọ́jọ́ wọn gbà. sọláwọ́n ní kùsà ẹnìkan wọn lákòókò sà nípa ọ̀rọ̀ ẹni tí sọni ó kú fún pé wọ́n ní ṣé ẹ̀rí kan wà tí ó lè bá lè dìbò pé ká lọ gbọ́dọ̀ ọ̀rọ̀ àná láti lọ kí àbúrò bàbá èèyàn lọkùnrin bàbá èèyàn àbúrò yẹn èèyàn lóbìnrin. tàbẹ́gbọ́n rẹ̀ lóbìnrin ìyá èèyàn ni àlàkálà bí manzilati l'um bó jìṣẹ́ náà sọ́nà ti sọ wọ́n rẹ̀ ni amọ̀lẹ́mọ́rí sínú wà ní ọ̀nkú èèyàn ìbejì bàbá èèyàn yáni ìsọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ́nà sọ́nà yẹn yáni bàbá ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin bàbá èèyàn ni àbúrò bàbá èèyàn lọ́kùnrin bàbá èèyàn ni tó bá kú eh, ǹjẹ́ tí ìdí yóò ní fún bàbá rẹ̀ náà ni ó ṣe fún òun náà nígbà tó ti wá jẹ́ kìfìrí tí ìbá ti ṣe yí pé òun nípa tí ó kùn rẹ̀ tó wáyé pé kò sáwọn ọmọ yòókù òun ó gbèsè ètò gbogbo bí wọ́n ṣe gbé sáré òun náà yẹn jù rẹ̀. ìbá jẹ́ kèfèrí torí nígbà tí ó ṣẹlẹ̀ sí Sayyidina Ali radiyallahu ọlọ́gbọ́jì ṣẹlẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọ̀nkù rẹ̀ ni ó ti ó kí pẹ́pẹ́ kí ni kó wọ́n ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ní wọ́n ṣe gbogbo ẹ̀ ṣe ìyẹn ni pé kó gán gbèsè wọ́n dẹ̀ ṣe gbogbo sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé ẹni tó bá wẹ òkú súnà ní wípé kó náà wẹ̀ kì í sọ̀rọ̀ yẹn súnà ní kókó wẹ̀ ẹni tó bá gbé òkú súnà ní kókó ṣàlùwàlá kì í sọ̀rọ̀ yẹn. Fún ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì sáà ní wọ́n nípa fídíò coverage àti kámẹ́rà fóònù. tó o bá wẹ̀ sí kọ́ máa wù ni ọwọ ẹgbà kò ní ó ní mùsùlùmí ni tọ̀gbẹ́ mùsùlùmí ọkọ̀kọ́ ṣàlù àlà fún ná. ó bá tiẹ̀ máa bá tiẹ̀ lọ ìwọ̀ ni wípé ká wẹ̀. wọ́n ní ẹ̀ wẹ̀ náà ni kò ní bàtà kan. wíwẹ̀ ẹ̀rànwẹ́ pẹ̀lú ọṣẹ torí kọ́mọ́bà dùn pa kó ṣe present because bó pàtì ẹ̀jẹ̀ kẹsìrì gan bọ́bá yá burú bàbá yẹn tọ́gbà jẹ́ ìgbọ̀n bàbá yẹn tó jẹ́ pé ìwọ̀ affect wọn náà yóò bá wọn náà jẹ gẹ́gẹ́ bí ìwọ̀ ẹ̀ǹtẹ́ so that ó ṣe ó ìwọ̀ tiẹ̀ gẹ́gẹ́ wọ́n gbàlá dáná tara rẹ̀ ìyá rẹ̀ ń gbẹ́rọ́ dọ̀ náà bá ara alẹ́ sàárè kìnnà. lọ́kùnrin ṣẹlẹ̀ sàárè wọ́n ní bàtẹ́ dáhùn nípa fídíò coverage. bẹ́ẹ̀ wọ́n ní pé ìbéèrè tí ah, ẹni tó béèrè béèrè nípa kámẹ́rà fóònù tó fi ń fídíò. bẹ́ẹ̀ ni kí ọlọ́bí kò wá. Ah, rárá tó kẹ́ mú fídíò mi. ok but nípa pé ṣé wọ́n lè fi fídíò nǹkan fà. ah it's the same thing. yíyà kámẹ́rà but fídíò kíni video coverage sẹ́kọ̀ burú ju kámẹ́yìn picture lọ ó burú ju kámẹ́yìn picture lọ picture ò lè sọ̀rọ̀ náà ṣé picture lè sọ̀rọ̀ picture lè rìn òjijì náà Islam kọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe ọlọ́run ọba sọ́njọ́ gbèǹde àlìkíámọ̀ wípé ẹ̀yin ilẹ̀ ń fẹ́ máa dá ẹ̀dá bíi tọ́lọ́run ọba ẹ̀ wá fẹ̀mí sí i sọ yóò lọ́la kí ni ìlà torí bóyá wòrán ṣe bọ́ yà wòran ni bọ́dé eléyìí kéré kí wọ́n yà nìkan o ó tún sọ̀rọ̀ ó rìn ó lè kéré bí gbàdọ́ yẹ pé òjì dùn ní. ala aṣẹ́dò yàrá ní that. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní mi fi wá mọ́. barakallahu fik jazakallahu khair. Wipe wọ́n gbé mo àmì àwọn àti aránsì kan wà tí mo ṣe lórí MITV láti fi ṣèdánilẹ́kọ̀ọ́ kan tí ọmọ ìyá wa yaani Ahmed Rufai afọlọlọyọrọ tó pè wá sí pé lórí Quran bá ṣe lo and all this kind of thing wípé. tá a sọ ilé yìí nísìnyí tó yẹ pé pọ́ńsìn mi ni ṣé mi ìmọ̀dájọ́ yẹn ń gbà yẹn ń ni yàní tí àǹfààní tó pọ̀ tó bá wà lórí a máa ń tẹ àbùkù rẹ̀ mọ́lẹ̀ torí kí ó fi. Uh, kọ́ ọgọ́rò èèyàn lẹ́kọ̀ọ́ kí là túmọ̀ sí ìrìn wípé ìgbà tí mo ní mi ìní wá ó ní ẹ wá o àwọn àsọkúsọ ń pọ̀ lórí afẹ́fẹ́ tẹ́ náà ok bọ́sẹ̀ mà tí kámẹ́rà yìí àti náà sì kí ni àǹfààní tí wọ́n fẹ́ fi ṣe ju wípé ẹ wo picture rẹ̀ ṣe kì tó ń sọ̀rọ̀ lọ but ìyẹn kò sí bí wọ́n ṣe lè ṣe tí picture ò ní jáde but ó wà ìdí tí mo sọ pé ó wà ní wípé sheikh náà sheikh abdulaziz bin baz rahmatulah alayhi na wàhálà yìí tí wọ́n bá gbé ọ̀rọ̀ wọn lórí afẹ́fẹ́ ní saudi wọn ẹ gbé picture wọn sí ọ̀pọ̀ sí kó ṣeé ṣe tí ìbá ti ṣe wípé necessity wà fún kí a máa mọ̀ gbà kí a máa ya picture competency tó pọ̀ jù ó kún ara àwọn àdí tí mo fi yẹra fún television programs. ẹ̀dá kún lọ fẹ́ràn sá. ẹ wọ́n sọ pé nígbà tí wọ́n nílẹ̀ kẹta sọ pé ibi ọmọ píkàrí mọ́lẹ̀ pé iṣẹ́ ẹ̀rí wà tá lè dì mọ́lẹ̀ náà. gbogbo nǹkan àdẹ̀gbin a máa ń rì mọ́lẹ̀ ni àmárì mọ́lẹ̀ ni ó wà nínú àlàyé Imamu Nawawi nínú Sahih Muslim gbogbo àgé ìkànnà àfàwọn abíyá gbogbo orúnkà ẹ̀gbìn jẹ́mọ́lẹ̀ báwọn tó jáde lára àmárì mọ́lẹ̀ ẹ̀gbìn rẹ̀ ní ibi ọmọ àṣẹ bọ̀dù yìí pé ká tún wá kírètì kòkò fún ká gbé sínú kòkò ká ṣe kí ní gbogbo wọ̀nyí ní wọ̀lẹ́rì bó ṣe inú nylon ni ọlọ́run fún ọ lágbára sí inú pépà ni tí ọ̀sán ni fi jẹ́ pé Eh, ẹ̀jẹ̀ yóò fi stíì ní ibi tí ó fi ṣe é bò mọ́lẹ̀ fọlá wàlátọ̀tọ̀ ilẹ̀ ní ibi ọkọ̀ olóyin ẹ̀ yóò rí ibi tí ó gbẹ̀ tí ó rí mọ́ àmúlò bọ́sìt náà náà n fẹ́ mú suggestion kan wá ní pẹ̀lú àwọn ọmọ ìyá. a ń sọ̀rọ̀ kan ní mosque kan láìpẹ́. so ẹnìkan ra fìlà àwọn jọmọ́ public okay so ó di ọmọ kékeré ọ̀rọ̀ àfìlà fún ọmọ ẹ̀ okay so ọ̀kan nínú àwọn brothers àfàlù so wọ́n á sọ pé fìlà yìí kẹ́mi ẹ̀ máa ń wò wọ́n ti máa lò fìlà yẹn máa ń máa lò wò kí ló dé kí ló dé wọ́n á ń ṣàlàyé pé ẹ ànáwó ọ̀hún ìṣẹ̀lẹ̀ ọ̀sán pé ẹni tó bá tó tọ́ fún ọ̀tọ̀ kan ẹni tó bá kọ́ sí ìjọ kan ó ti dára wọn wọ́n lè kù rí bẹ́ẹ̀. but fìlà dídé mùsùlùmí ni. wọ́n ní fìlà yìí gbogbo èèyàn ló lè dé fìlà. bẹ́ẹ̀ni. àdé kángò. ọ̀pọ̀ náà ọmọ ìyá wa ń sọ̀rọ̀ ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi wà ní afá níjẹ́ ń gbé kiri nǹkan mi lè máa fi dára ètò ọ̀dà pẹ́yìn náà ti láàánú ọ̀dọ̀dọ̀ lórí ẹ̀mí pé ó máa kọ́ sí sùúrà bí àwọn èèyàn máa wò wá pé. owó fìlà dé tó jẹ́ pé fìlà mùsùlùmí ayé láti lọ́wọ́ tẹ̀lé ìgbé láti lọ́wọ́ ẹni ló máa ń dé fìlà yìí. sùhánàlá sùhánàlá sùhánàlá. mo ṣáà láti sọ ó wà ní ẹ̀sọ́ bàbújẹ́ pé àmọ́ èyí kọ́ là ń àìlágbọ̀yé tó ni àìlágbọ̀yé tó kò sí fìlà tẹ̀lé fìlà mùsùlùmí lọ́wọ́ sùhánàlá. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi. mo fẹ́ bẹ́ẹ̀ ni afáàjọ wọn fẹ́ kẹ́ clarify ìtumọ̀ déédéé fún wa nínú ẹ̀sìn Islam. déédéé ni tí bí ọlọ́run bàbá ṣe fi rán òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀. dọ́kítà mi ni pé tọ́ba lọ sí táàfù báyìí àwọn afá máa ń jẹ́ kórìíra pé ọlọ́run ọba tó dára ipò ọba déédéé ni ọlọ́run bọ̀ fún ṣàbùsùn fún ọ̀dọ́ ìgbà kò ní ìgbà kan bọ̀ kan ní. bọ̀dé ni yẹn ṣe ó wà proverbial bí mi ṣe máa ń ro ọlọ́run dájú náà ṣe kà fún mi ó ní àwọn méjì báyìí kò pọ́n síbù kọ́ ọmọ fẹ́ràn kejì kan lọ kò pọ́n síbù àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn bọ́ ọ bá ní ọmọ méjì kò pọ́n síbù kọ́ ọmọ fẹ́ràn kejì kan lọ ó fi sí ìṣesí ọ̀kan jù kan lọ bọ̀ déédéé rẹ̀ ni wípé máa jẹ́ pé torí pé ó fẹ́ràn ọ̀kan yẹn tọba bá ṣe ń kọwa ò dáa kó wa má wí èyí tí náà o kò kò pọ́sibú kò má ọmọ rẹ ọ̀ká kan but nǹkan ẹ̀ dé nítorí ọba ṣe ó ṣe náà níwọ̀ntúnwọ̀nsì èyí tó bá ìrìn tó bá wà ní ọ̀nà jíjì ó ní ìdí attention ju àwọn tí wọ́n wà nítòsí lọ èyí tí ó bá rẹ̀ ó ní ìdí attention ju àwọn míì lọ nínú àwọn tí wọ́n wà nínú ilé èyí tó bá kéré tó kéré jù wọn ó ní ìdí attention ju àwọn tí wọ́n ti dàgbà lọ mistake táwọn ọmọ àwọn brothers yìí anabi yusuf ṣe ni àṣọlọ́wọ́ àwọn anabi náà wà rẹ̀ torí pé anabi yusuf àdìsílám ń lo kéré jù ó ní extra attention àwọn tí wọ́n ti àgbà ò ní di extension tó déédéé ni wípé kí bàbá ó fún un látẹ̀yìnṣẹ́ ìlú tàwọn tí wọ́n ti tójú bọ́ lọ àwọn ka déédéé sí wípé. attention gbọdọ jẹ́ the same thing déédéé mu ọpọlọ tí wọn nù kí ó bó ṣe jẹ́ pé ní tó o bá bí tó o bá níyàwó eléyìí ọ̀pá méje ní unit ni bọ́yọ̀ ọ̀pá mẹ́rin kọ́ wa sọ pé ó ṣe ní mẹ́rin mẹ́rin flat èyí ti ṣe déédéé. déédéé àrò àrò àrò sínú kìí sáré déédéé wàkéyà sóde báyìí nìsín èyí tí ó bá fara ó fún ní aṣọ rẹ èyí tí tó dẹ̀ yẹ pé kò sanra ó fún ọ̀pẹ́lẹ́ngẹ́ òní sọ pé kó lẹ̀ tó adabu àwọn ìsọ̀rọ̀ sí àwọn aláìmọ̀kan kìí ṣe. ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ọmọ mọ́ṣáláṣí ọ̀rọ̀ mà aha so èyí tó pẹ́lẹ́ńgẹ́ ok ó ṣe tiẹ̀ náà fún níwọ̀ntúnwọ̀nsì ó ní sọ wípé torí pé ó fẹ́ràn kan jù kan lọ kó wá mú ohun kó fi dùn pé torí pé o gbádùn eléyìí jù tèè lọ láà ẹ̀tọ́ ni tó o gbọ́dọ̀ fún un ọdẹ gbọ́dọ̀ fún ní bó bá ṣe nídìí èsì tipa rẹ̀ ká kìí ṣe pé kó wá reserve energy wípé torí pé òun reserve energy òun conserve energy fún lágbájá ni láà eré sára rẹ̀ gbogbo eléyìí ó nídìí ẹ̀kọ́ gan tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kán lu ọ̀rọ̀ mọ́túnná ò ṣe táyà náà ni wọ́n ń kó sẹ́fẹ̀ẹ́ wọ́n wá já bíríkì rẹ̀ wọ́n wá ń da firi ọ̀nà wà ọmọ so ó gbogbo ẹ gba ẹ̀kọ́ agbọ́dọ̀ pin oorun bọ́ba lójọ́ mẹ́ta ń bí olùjọ́ mẹ́ta ń bí ètò ọ̀rọ̀rùn jù náà ní jọ́kọ̀ọ̀kan jọ́kọ̀ọ̀kan tó o bá fohun dun ọ̀kan ètí ò ní ju ohun tí àmì èyí tó ń kàn ó fún mi àbòsí ló ṣe àyàfi tó bá jẹ́ pé wọ́n ti jókòó wọ́n ti dúnàdúrà wípé ó lè sọ pé láàrin ara wọn tí wọ́n bá rẹ́ ó lè sọ pé ẹ̀ẹ́dẹ̀ fún mi lẹ́nìí ok wọ́n negotiate ọkọ wọn á lè gbé sí ọkọ níwájú pé a ti decide wípé ohun tèmi tẹ ní pẹ̀lú mi ẹ̀ẹ́ mo fún lágbájá bọ̀tí tó máa ń sábà ṣẹlẹ̀ ni wípé ìyàwó kejì ó lè ní maturity kó wò ó wípé ọkọ òun ó máa ń láìkì lágbájá sotí báyìí nìyí but kò jẹ́ fẹ́ kí n kó bá àárín àwọn jẹ́ still ok òun pẹ̀lú lágbájá yẹn àwọn ò jẹ́ negotiate ok ẹ lọ síbi síbi ọkọ tó bá rí rẹ bá pé yọ kọ́kọ́ mọ pẹ̀sẹ́ntì pé wáìdà àti nǹkan ó lè wo ògbọ̀ tí ó mọ̀ kọ́mọ̀ fi wò pé kọ́mọ̀ gọ̀ fún un wípé ó ní bí politics ńlá ni ìyàní tó jẹ́ pé kì í ṣe kì í ṣe báwọn èèyàn ṣe ń fẹ́ ní ìfẹ́jú sí wọn àmì Islam ń gbé kalẹ̀ ní gbígbé kalẹ̀ ló ń tẹ́ ẹni tó bá rí tò yóò rí gbèsè ayé rẹ̀ tò. Ah. Ah. a sọ pé ká mọ̀ wulẹ̀ rọ́ọ̀lù àní ká rọ́ọ̀lù pẹ̀lẹ́kọ̀ọ́ kìí ṣe wípé ká rọ́ọ̀lù pẹ̀lú rọ́ọ̀lù àwọn èèyàn jókòó dáadáa wọ́n ń kọ́kọ́ rẹ̀ kí wọ́n tó ta sí gbóbi wípé ìyáálé sí ọpọlọ lè gba ìyàwó kejì ó dẹ̀ gbọ́ òun ló gba òun ló wálé àwọn èèyàn ìyàwó kejì gan tún jókòó wọn ni àá eléyìí ẹ̀yin ní súnàsúnà ẹ̀dún gbé tuntun dé o wọ́n ń ṣe ni wọ́n ń ṣe àkànṣe àdúrà fún ìyálé pé a ọlọ́run tó fún ọ ní mọ́ni tóbi ṣe lè kọ́lọ́run mọ́ ìbá yín mọ́ni náà jẹ kọ́ mọ́ dẹ̀ jẹ́ kí o mọ àwọn àjọṣepọ̀ yín kọ́ mọ́ fìbá yín mọ́ni rẹ jẹ kó tó fún yáni bó ṣe kó nínú ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ́fẹ̀ wọn gbọ́ náà nù. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته